stay. sometimes. I feel like, like a motherless child. sometimes I feel oh. sometimes I feel like, like a motherless child. Yes, Hey eh, Grace me Grace. ah Grace okay, mo Okay, ok ah ah Grace Grace báwo ni so okay. Um, okay. ok. Ah, ah ah Grace o lè wá gbà o lè wá gbà tó ló sọ fún mi gbà yẹn o ní o fẹ́ kó jọ right kó ba lè fi ṣí ṣọ́ọ̀bù tó sọ fún mi yẹn lọ. ṣé mo ní nǹkan tó mo sọ yẹn mo ní ìdẹ̀mú mo ní ìdẹ̀mú fẹ́ ẹ̀jú mo ní ìdẹ̀mú o lè ní ṣe kí ló yẹ tó ń bọ̀ báyìí. ókè ọ̀bọ̀dá tó ní lóye ni mo ní ọ̀rẹ́. ókè kò sí pọ́nrọ́ tó bá rí bẹ́ẹ̀ tó máa ṣe ni pé wá bá mi rọ̀lẹ́ máa kó fún ẹ. àbọ̀dá tún ní ìrọ̀lẹ́ yẹn pẹ́ ó pẹ́ ẹjọ́ ẹjọ́ mi lè dúró dúró lẹ́ sí ni mo fẹ́ kẹ́ fún yẹn jọ. dúró dúró grace ó dẹ̀ sọ pé kò sí wàhálà ọkọ. kò sí kò sí wàhálà ẹkọ ẹkọ bá mi wọlé kẹ́ kówó jáde ní ẹjọ́ sórí ní táwa ṣe ń sìn ní pé bí èso rẹ̀ mọ̀ pé gbogbo owó yìí a máa ń gbà lọ́wọ́ kan kó fún kan ni ẹ kí ni o fi ti jẹ́ bá a fẹ́ máa ní mí lára o má wọ̀rẹ̀ má wọ̀rẹ̀ jókòó jókòó jòmí jẹ́ nǹkan tí mo lè sáré mú lọlé. nítorí mo fẹ́ sáré travel mi ṣe wáyé. sáré kẹ má sáré má sáré tó bá ti dé ibùdókọ̀ ọmọdé má sáré ẹ̀rọ aṣẹ́ díẹ̀ díẹ̀. Don't you get it twisted. Family first, oh, don't you get it twisted. Family first, oh, don't you get it twisted. Family first, oh, don't you get it twisted. Family Grace, first. Níbo ló ń lọ? Oh. Mo fẹ́ sáré dé Èkó ni. Èkó? Kí ló fẹ́ lọ ṣe lÉkòó? Àwo ta ló wá dágbé ikú sọ fẹ́ nìkọ̀kan kò náà. títà náà ṣé náà ni kí kọ̀ọ̀kan ni ah. wo ọ̀kadà. ṣé tí ẹ ń ṣe sùúrù sọ́ọ́lì ẹ ní ṣe sùúrù. wọ́n ọmọdé ìfimílẹ̀ ọ̀kadà. ṣe sùúrù ah, ṣe mọ́kàdà wọ́n ní ẹjọ́ mo lọ sí ẹ̀ eh, lagos air and Pay attention. Aṣògbó. They are your future. Of our clients. Of course now. Uh, ah. <laughs> you won't go? That my own clients. Ọlọ́run kò yé mi o. I don't know as they do. Ó kàn ṣe mí báyìí o. Ọ̀rọ̀ Well, it's one of those things, yeah, but my worry. Èyí tèmi bá sọ̀rọ̀ báyìí, ó ṣe ọ̀gan. I'll just give you so wà á dẹ̀ máa bá sọ̀rọ̀ wá gbowó yes now. Oh, wàá rí pé mo serious tẹ́lẹ̀ ṣùgbọ́n pé mò ń tẹ̀ṣẹ́ lọ́wọ́ ni nígbà tí mo gbọ́ pé lòun máa fún ẹ ní client yẹn etí mi náà mo rò ah Godwin Godwin ìgbà wo ló máa ṣe tèmi ṣùgbọ́n pé mo lówó lòun òun ò ní ìdówó àwa la ní ìdówó àtúntò bọ́dí you be sure guy you be sure guy. no am I get me wrong o bó ṣe pé mi ò ní ìdòwò ta ni ò ní ìdòwò ní ìlú tá à ń sọ yìí ẹ ó kọ́ ẹ pé mi kọ́ fíw pé ẹ̀yin ní ìdẹ̀jú mi lọ. o bí a ní ìdòwò ju ẹ lọ o a ní ìdòwò o. ìdòwò sure guy o be sure guy o ọ̀rẹ́ mi jump out jump out jump jump. ọ̀rẹ́ mi yàtọ̀ sí pé ó jẹ́ ọmọ olówó náà. ohun tún mẹ́nu ẹ̀ because àìmọye ọmọ olówó míì tó jẹ́ pé wọ́n lówó wọ́n dẹ̀ láwọn bọ̀wọ̀n làwọn ṣe bóun rèé fúrèmù rèé fúrèmù rèé nínú yàrá kan fúrèmù méjì ṣé mi ní fúrèmù lé mi. ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ọ̀rẹ́ má jẹ́ kí n parọ́ tán yóò ti ń sú èmi èmi dẹ̀ ń try àti bọ́ǹbù sáìtì inspiration ò dẹ̀ wà ẹ̀ dẹ̀ mọ̀ pé tí inspiration ò bá ti wá mo gbọ́dọ̀ fún mi ní nǹkan tó máa fún mi ní inspiration. jẹ́ kí n lọ wọ bẹ̀rẹ̀ lọ kí n fa igbó fi ṣọ́. kọjá gidi jókòó jáde kí ni igbó líle ta ni kọ́m sí wọn sálẹ̀ náà wọ́n àwọn afẹ́ káì náà. fẹ́ kí mọ̀ sí máa rò pé èmi náà ti ń fagbó I don't like stuff like that ẹ máa bọ́ta lọ fagbó yìí ni. calm down ó farabalẹ̀ a ah, máa lọ ah, eh, kò sí wàhálà náà lè gbé. o lè ṣiṣẹ́ lẹ́nu òní òní òní bá ká ìsìn láì. ẹnu gbé mi lè ṣe kókó láì máa fagbó kí fẹ́ tọ́lẹ̀tì máa fagbó kí fẹ́ tọ̀ máa fagbó. Eh, a ah, máa lọ máa padà wá ọ bẹ́ẹ̀ fi làákùn mi lẹ̀ ní ọ̀rọ̀ wà nǹkan. Eh, oní ọlọ́dà. àyọ̀rí ọ̀gbìn. Hey guys, you know? Yeah. Come on, next time, Ah, Oh, on. Mommy. Huh? Anika Oh, okay. Ẹ oh, ṣe jẹ́jẹ́ o. That's looking. Okay. Alright guys, so um Mom. Hmm? Please can I have a minute with you? Ah. Damola. Ma. Ṣé o rí pé busy ni? Mo dẹ̀ ti sọ fún ẹ pé tó bá ti rí mi tí mo busy báyìí, má disturb me. Ah! I need to concentrate, please bò mú mi ẹ̀kọ́ fún mi ní few Damola má dànù bí mi o tí wọ́n jẹ́ need go get it you know where to take money from don't disturb me please. Yes, I got this one. <laughs> okay, okay, so. time to the whole. Pay attention. Where are your manners? Yashugbo. Mm, sorry, sir. They are your future. Song of my daddy. Damola. Sir. Ibo ni mo wà. Um, reading room. Um, kí ni mo máa ń ṣe? Now give me the major rule of this room. Um, no one should disturb you when you're here. So ìgbà tó mọ yẹn, kí ló tó ń disturb mi ìgbà tó mọ pé mo wà mí báyìí, mo ń kàwé lọ́wọ́. Tó bá fẹ́ bá mi sọ̀rọ̀, wàá dẹ̀ jẹ́ kí n ṣe tán tí n bá bọ́ síta, wàá bá mi sọ nǹkan tó bá fẹ́ bá mi sọ. Um, ẹ̀yin náà disturb yín sir. Keep quiet. Keep quiet and stop being stupid kí ló tó ń ṣu tó tó tó ń rorí báyìí náà à ń torí ọ̀jàjà ọ̀já ní ta ló ta ló ń jà lẹ́yìn ìkúlé òun ṣé gbogbo èyí mò ń ṣe ṣé ò torí tí ni look at it become a better you kí lèmi fẹ́ di ti mi ti di ṣé torí tí yín kọ́ ni gbogbo eléyìí for you to have a, be a better future assured one come on come on i'm sorry sir better be hello bìyà ẹ pé kí la ní fún dínà. don't know ta ló mọ̀ yìí jọ báyìí ta ló jọ ta ló fẹ́lẹ́ ìjọ. níbo ni mo mọ̀ tí mo pàdé ẹsẹ̀ olórí gbígbẹ níbo ni mo pàdé. Um, mọ́mí. Um, dádì ní kí n béèrè lọ́wọ́ yín pé kí la máa jẹ fún dínà. Ah. sọ fún dádì yín pé mi ò mọ ọlámídùn tó dẹ̀ mọ̀ rẹ̀ tí. Don't you get it twisted, family first, oh. Don't you get it twisted, family first, oh. Don't you get it twisted, family first, oh sá àmọ́ mọ́mì ní àwọn bàtà máa jọ pé ọlámìdí ló máa sọ ẹ̀gbọ́n ẹ ọlámìdí wọn fọ àwọn sì ní sá ẹ̀gbọ́n náà ẹ̀dọ̀ wọn bí tó lọ. ìgbà ń bọ́ sí kíchìn kó bẹ́ẹ̀ ní gbogbo àwọn gbọdọ̀ fún union school èmi lẹ́pà lọ́dọ̀ mi tí wọ́n fi dé. Coffee milk, sip for milk, milk. I love to take my garri with me. Give time to the whole. Pay attention. Yashugbo. They are your future. Oh. Ọjọ́ ọ̀la oh. Don't get it twisted o. Oh. Don't you get it twisted. Family first, oh. Don't you get it twisted. Family first. Oh. Don't you get it twisted. Ah. Family first. Oh. Family first, oh. Don't you first, oh. twisted? Family first, oh. Ọ̀tọ̀ láyé ìṣẹ́ o. ọ̀tọ̀ ọmọ o. ohun tó bàjọ́ ń la fi ń wọ̀hún o èpo ẹ̀ pàjọ pósí ẹ̀ lírí ìgbára là ń búra o jẹ́kẹ́gbò rẹ̀ fàárọ̀ wá mi. ìyá ṣùgbọ́n mi. Don't you get it twisted, family first. Don't you. báwo ni ṣùgbọ́n bá ṣàlàyé gbogbo ọ̀rẹ́ báwo ni rárá o kí ló dé mọ́mí jìnnà ẹlẹ́dẹ̀ ń sọ̀rọ̀ báyìí èdè eh, sọ̀rọ̀ bí pé mọ̀mọ́ mi àti dáàdi wọn ráyè wọn ní gbọ́n kan tí mo fẹ́ sọ wọn ráyè wa. ọlọ́run dùn síbẹ̀síbẹ̀ náà o gbọ́dọ̀ sọ fáwọn òbí ẹ̀ àwọn òbí ẹ̀ gbọ́dọ̀ háìdì nǹkan fún wọn. ẹ wo mọ́mí jìnnà ẹ má wọrí má sọ̀tara mi má sọ̀tara mi. ó o lóun abẹ́ ìyanjú ẹ̀ o. a ní ẹ ṣe junior kan. ó ti tẹ̀lé ẹ̀gbọ́n ẹ̀ lọ ní ìsinyìí. ó jẹ́ kí n máa lọ lé mo fẹ́ lọ dáná mú kan ní kí n ya kínkín ni. sí wàhálà mo ṣàtẹ̀kẹ́ ara ẹ̀ fún mi tó gbọ́ jọ. ẹ ṣe gbọ́ kó dàbọ̀ máa jíṣẹ́ fún mi. Ehm, oúnjẹ yín ti rẹ́dì sà. Ah, tí mo rẹ̀ tí mo eléyìí mm, ok ẹ lọ bá mi gbé wá. kí n lọ gbé oúnjẹ yín wá síbí báyìí sà. ẹ nà máa create space tó máa gbé e síbi. Ehm, ṣé kí n bá yín gbélé lọ. ẹ mo ti ṣetán pẹ̀lú ẹ. báyìí kó pẹ́ o. àwọn tinú ẹran yẹn ni mo prefer o tinú ẹran pẹ̀lú bọ́kọ̀tọ̀ tẹ̀jẹ́ kí paláwà ń bẹ pẹ̀lú gbé ẹ̀jẹ̀ jẹ́ protein púpọ̀. Don't twisted. Family first. Ah. Yeah, come here. ready. Um, just seven. Yes. Okay. Um, bring it tomorrow. Okay. All right. Um, Olamide. Yes, ma'am. Wá, um, mo fẹ́ kó bá mi mú aṣọ kan ní aṣọ I have a presentation tomorrow, and I want to look good. Hmm? Mm, I don't like orange. Yeah, mo eh, want it Well, um, I have a pants here, a black pants, and I wear a camisole. Mm-hmm. Really, dress really. Let's go with this one, mommy. exactly the same one tí mo mú. Oh, fine. Yeah, fine. Thank you, darling. Oh, my rock, yeah, Oh, very well. All right. <laughs> Uh, oh, mommy. Hmm? I want to discuss something with you. Allow me to. Not again. I'm ṣe sọ fún yín pé mo presentation láàárọ̀ ọ̀la lani. Which simply means I have to go to bed early so I can wake up early. Huh? Mommy, this is not fair. It's not fair now. She bí she ṣe bèrè lọ́wọ́ mi ń sìn pé kí n wá bá yín waṣọ tẹ máa wò mú dẹ mú. Ó ṣe wájú pé ẹ fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Sí nǹkan tó bá wù ẹ́ láti sọ lálẹ́ it is not important to me. The only thing tó wà important in life me right now ni presentation ẹ̀. Huh? Don't you okay let's do it this way. Tó bá ti dàárọ̀ la tí bá ti lọ síbi iṣẹ́. Huh? then we talk about it. ìyẹn tún kọ́. come on do we have a deal. deal that's my girl. <laughs> oya oh, gbogbo jẹ mi wá jàre. okay. Oh, kí wọ́n ní dáàdì sọ. ó ní pé káwá sẹ́ẹ̀bù I ọmọ ìrìndìmù táwọn wáyé. nǹkan tí mò ń sọ náà nìyẹn ṣé ìwọ ti ready láti jẹun. It's radio, oh, but I'll prefer to it here. Very programs my wife says. I, don't even know why we, we have a dining because nobody uses it. Ah. Give time to the kids. Give time to the whole. Pay attention. Yashubo. They are your future o. Ọjọ́ ọ̀la rẹ o. Don't get it twisted o. Don't you get it twisted. Family first o. Don't you get it twisted. Family first o. Ẹ̀rọ bá jẹ́ olódodo yóò ṣe. Kí ló ń ṣe? Òun rán mi létí. Bó ṣe mo ti ṣe tán ma páàkì ń sìn náà ní mítìn wò ó ma bá ilé airport ń sìn wọ́n máa rí lọ máa wà bẹ́ẹ̀ ni máa wà bá mi máa bá tiẹ̀ lọ máa bá ilé airport ń sìn ó pẹ́ wá ju two hours àti dé òtẹ́ yẹn a ṣe mítìn o káwọn ará pọ̀lá port máa rí tiwa lóko bàjẹ́ hmm, ẹ̀ ní sìn ṣùgbọ́n ọ̀rẹ́ sí ibà bá wọ́n ti pé èmi tí mo mọ iye owó to tó wà stake. Don't you get it twisted. Family first. Ah. Who is it? Olamide ni. Come in, come in, come in, come in. Get it twisted. Good morning, mommy. Family uh, first. Ẹyẹ ní kí wá rí Don't you Ṣé o kì í gbàgbé ọ̀rọ̀? Ó yẹ kó ti yẹ pé my telling you yesterday pé kò rí mi láàárọ̀ yìí. Ó túmọ̀ sí pé mi ò fẹ́ rí ẹ. I'm not ready for the discussion. Mommy, I really need to have this conversation with you. Okay. I really need to tell you Whatever it is that you want to discuss with me, go discuss with your dad. Huh? I'm in a hurry serious. ṣé o rí pé mò ń kánjú ni stopping me ah please go go go go go go. Oh! Ah! Ọba ah, mood mi jẹ́ láàárọ̀ ìjàre. Mo lè sọ fún mi presentation láàárọ̀ yìí. Time to the kids. Give time to the whole. Pay attention ìyá ṣùgbọ́. kí ló ṣe ah, ọ̀rọ̀ ìlọ́run ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀ náà. ọjọ́ ọ̀la rẹ̀ wọ́n pè lẹ́sìn mi ò ṣe iṣẹ́ mi bẹ́ẹ̀ yẹn má ṣe iṣẹ́ mi yamayama o gbọ́ má má ṣe iṣẹ́ mi yamayama gbogbo owó tó wà lọ́wọ́ yẹn bó ṣe ná everything pátápátá ó ní mo fẹ́ kó wá fún mi ní list àǹtí just just a thousand naira tó bá dín ọmọ o máa rí pípọ̀ ojú mi o o máa rí pípọ̀ ojú mi mi ò bẹ́ẹ̀ ṣeré o ok ah ọ̀rẹ́ ló lè ṣe bá ń sọ̀rọ̀ ẹ̀ Listen, when, when, when, it, when it comes to my business, I can fight even my mother. Yes, that is, that is it. Okay? Wàhálà ni mo ṣe kí n tó wà ní level yìí o. Ẹ má jà mí, ẹ má jà mí látòkè wá sísàlẹ̀ o. Ìsàlẹ̀ ti sú ni mo ṣe wá sókè o. Ẹ má dà mí padà sísàlẹ̀ o. Àbí ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ ten million náà àbọ̀rọ̀ àbọ̀rọ̀ twenty million àbọ̀rọ̀ thirty million. Mo ń bọ̀ sí i. Tó bá kọjá five minutes tó fi dọ́dọ̀ mi, then you are, you, you, you, you, you are in trouble. Ah! Eh? Um, listen listen má máa ṣe má ṣe bí ọmọdé mọ́ i do not like it you are an adult o ti dá adult okay ọ̀rọ̀ iṣẹ́ ni mò ń sọ lórí bí mo ṣe ń sweat ọ̀rọ̀ owó tàbí ń sọ èkó ń ṣe ọ̀rọ̀ owó kékeré àti máa ń sáré torí owó ń sìn sọ fún mi ṣòwò tí mo fẹ́ lọ fúnra mi future tí ni mò ń jà fún anything tó bá fẹ́ bá mi sọ lọ bá màmá ẹ̀ sọ pé màmá ẹ̀ jókòó màá mi o mo fẹ́ bá yín sọ̀rọ̀ báyìí ló ṣe lọ báyìí ló ṣe lọ as at now you should be your mother's husband tẹ́mi ò bá sílé ìwọ ló yẹ kó máa advice màmá ẹ pé màámi báyìí ni kò ṣe ṣe táìpọ̀ tó wá kò level yẹn tó wá sí level yìí there be taking advice from your mother okay jẹ́ tètè máa lọ tó bá ṣe tán kó tilẹ̀ i just have to go now. Alfa, mo rí dáadé tó jáde ń sìn, kí ló ṣẹlẹ̀? Ó, wọ́n ti lọ bá mọ́ mi rọ̀. Mọ́ mi náà ní kí n náà lọ bá dájú as usual. Hmm? Ah, well, I just need to leave this house. Torí mi ò lè, I can't be staying in this house now. Táwọn méjèèjì kan gbá wa bí bọ́ọ̀. Tẹ ó tẹ tí ó ti sún mi báyìí. Hmm? Èmi máa lọ bá àwọn ọ̀rẹ́ mi o, bóyá ó di next week tó dé o sọ. Mo kọ́ máa lọ bóyá kí n kọ̀wé ọ̀rọ̀ kí n ka o. Ó wá fẹ́ mi kọ́lẹ̀ sí nílé. family first. Oh yeah. Once you ah. get it twisted, family first. Oh. Damola. Don't you get it Oh. Good morning. Good morning. Bolona. Mo presentation láàárọ̀ Roy? Oh, then it's Saturday. Oh yes now. Ṣé o rí mi tí mo wà lórí laptop látàná No, I didn't oh you didn't yeah ó oh, lè mọ nígbà tó jẹ́ pé study room wọn náà wà láti àná tó tiẹ̀ tẹ̀ta rárá anyway mo ní um, sales pitch kan tí mo fẹ́ ṣe fún foreign clients mi àwọn dẹ̀ insist pé èyí ìyàn ráyè. oh why why should it be you o sẹ́lómi ibi iṣẹ́ yẹn. actually èèyàn wà tó lè ṣe but mi mo bẹ ọ̀gá mi pé kó jọ kó jẹ́ kí n lọ attend sí wọn because ẹni tó bá ṣe ó bá fún promotion. Well, darling, you shouldn't turn yourself to a workaholic. Oh, baby, I need that promotion. Ah, have you forgotten we're in a capitalist economy where everyone is trying to survive? So every parent must be a workaholic in order to make ends meet. No. Oh, no, Babu, Ó ló dífá fún ọ náà tó Abuja today, UK, US, That's you. Okay, but I'm more paying contain hand. Oh, two family last live on. You mm. know hmm. that. Really, baby. Have you forgotten the saying that two heads are better than one? Oh, God bless my school mother. In Kotoban of in secondary school here. Oh, inspire me. God, I love her. I give up. <laughs> Uh huh, you bet. Oh. Oh, baby. Oh, if you hold me, let your time to lọ. I gotta go now. I, I Bye, baby. Oh, my goodness. Love you, darling. Oh, love you too. Damola. Oh, oh my goodness. Time. Give time to the kids. Give time to the whole. Arábìnrin, kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan? Yorùbá làwọn méjì jọ ń sọ, ó ní mi nídọ̀ọ́mú ọ̀dọ̀ mi ìdẹ̀ lẹ́ni tó ní ìdọ̀mọ̀ ọ̀dọ́ ò dẹ̀ máa lọ kí ló dé. mi ẹ̀ dẹ̀ jù mọ́ ipò tí ẹ gbà mí kí n máa bá yín tún ṣọ́ọ̀bù ṣe àbí kẹ́ ẹ fi mí ṣọmọ ọ̀dọ́ pé ìjọ mú kó fẹ́ máa fowó jẹun ni. ó ṣàgbọ́n nǹkan tí mò ń sọ látàárọ̀ ẹ́ mo ní mi ní ìdọ̀mọ̀ ọ̀dọ́ mi ìdẹ̀ lẹ́yìn tó ń wọ́ ọmọ ọ̀dọ́ máa lọ mo kọ́ tí mo kó sí bíbà ẹ́ kó rò pé yìí. ìwà àdúgbò ẹ̀ ọmọ mi o kí ló dé. ẹ ẹ kí ló ṣẹlẹ̀ ó ṣe ọlọ́run dùn arábìnrin ló wá bá mi ó ní kí n ràn lọ́wọ́ kí n jọ mo dẹ̀ sọ fún pé mi ní ìdọ̀mọ ọ̀dọ̀ wo náà wò kóró pé tí mo kó jọ sí bíbá èmi gan ọmọ ọ̀dọ̀ fúnra mi kò tẹ síbi tí mo fẹ́ mu lọ kókó lọ sọmọ ọ̀dọ̀ kó dẹ̀ máa lọ kò fẹ́ lọ. ó pé èlé ló wà níbẹ̀ tí màá ti máa gbọmọ. mọ́mí jimmy ẹ calm down ẹ calm aunty kí ló ṣẹlẹ̀ kí lẹ́yìn náà fẹ́. ṣe mo ní pé kó jọ kó wọ́n gbà mí sí bíbá gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ mi ẹ wá àti ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní mọ́tò ẹ wá. wọ́n ní ẹ̀ka lọ òkú wà lọ́nà bàbá. látàárọ̀ mi ìta àti máa gbọ́ wọn tí ìtumọ̀ ń ta ẹ̀. kí ló dé tí pété lè ní ti ṣe máa sọ pé ẹ ṣiṣẹ́ mi. ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ lórí kan wọn bí ṣe ń mí okú ní mi. ẹ wo ẹni tí ó máa ń ní ibi tó ní ara tí ó lọ́rẹ̀ẹ́ ìjọ ṣòkò ayé kó lè nìyẹn ni. èrè jẹ́ kẹ́rù bà mí ẹ kí n ṣòkò ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ àtìgbà tí mo ti wà lọ́jọ́ eleven dáàdì mi ti kú mo mi gbìyànjú láti tọ́jú mi láti rán mi lọ léwe ìgbà tí wọ́n tírí ọdún eléwu lágbára wọn ò ká mọ́ wọ́n á rí màrí. gbogbo ìgbà ni stephen àmì wá ń béèrè lọ́wọ́ mi fàjọṣepọ̀. Oh, Mama, try not to rape me. mo shall I fún wọn mi ṣùgbọ́n wọ́n gbà mí gbọ́ wọ́n ní nítorí kò kí n ṣe bàbá me, but me mi be more gbé mọ́ tí mo ò lè more mọ́ mo sá kúrò lé wípé mo prefer kí n lọ ṣiṣẹ́ kí n rí owó fúnra mi lose dignity me lọ kò dẹ̀ sí ọ̀gọ̀gọ̀ tó ń fún mi ní listening ears níwọ̀n àti mẹ́rin ni mo ti ń ṣiṣẹ́ káàkiri gbé níbi tọ́jú ara mi. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ máa try láti bá wọn kẹ́rin tí mo sọ máa dẹ́ feedback ah, ó kò jẹ́ pé tí bá fẹ́ fún yín ní feedback mi mọ̀ bí tí mo ti máa rí àǹtí <coughs> fún ṣiṣẹ́ nìkan mò ń wá o níbi tí mò ń sùn. Okay. Màá màá lọ́ọ̀jì yìí sọ̀tẹ̀. Ṣé bọ́? Ah, àti ẹ máa wọ̀rẹ́ ẹ̀wẹ̀ máa wọ̀rẹ́ stone ẹ máa wọ̀rẹ́. Ẹ ẹ stop. Ìyẹn bíi tèmi ni ẹ̀yin náà nà. Màá lọ́ọ̀jì wọ́n dẹ̀ ní pé ẹni téèyàn bá nípa láti ṣèrànlọ́wọ́ fún lẹ́nìkejì ẹ̀ alright ẹ má kí n wá ẹnu ojú mi kí n yà jẹ́ ká lọ sí tẹ̀. ẹ ṣe máa bí i. jẹ́ka owó inú ẹ̀ dáadáa Check yìí. jẹ́ka àbí wàá gba kíkọ start ẹ̀ kó mọ wé ń dún. Ah. hey, hey, this guy mad. I didn't tell you. <laughs> Ah, ó oh. oh, mad gidi gan. Ó wá mọ̀ ọ́n tó ṣẹlẹ̀. Jẹ́ kẹ́mi gbé ẹ débẹ̀. Mm. Torí tí mi bá gbé ẹ débẹ̀ o lè má You, lẹ̀ dé. Sori díò tí o fún wa yẹn. Káàsì tó ra nù lẹ̀ pẹ́ńpẹ́ stop now. Oh no, say lẹ̀. Ọlọ́run me. What lẹbẹ ọbọ yìí ó ní sẹ. A small change that guy suppose send now. na ah. ah, so small change Omo, na me come follow the guy yarn better say make he dey send more money. I dey send. I dey tell you. Right. Na the result be this na. Get sense. Oh. Um, jẹ́ kí n jà sí i. Gbogbo nǹkan tí mò ń sọ fún yín ló délẹ̀ yìí. Mo uh. sọ fún yín pé school na scam. Mo sọ fún yín ẹ̀gbọ́. Ṣé hmm. eléyìí tá à ń ṣe yìí ṣé kò bẹ́tà ju school lọ? Àṣẹ ìlàyé ọjọ́ sí. Eh na before before ìwọ tó bá mọ̀wé ló máa lówó lọ́wọ́. you see one for now person wey use him brain na him dey get sef ó ti yẹ. ẹ jíde jí jam bọ̀bọ̀ yìí yá náà la pàrọ̀. ah ok iṣẹ́ ọba yẹn. ẹ nà ọba kẹ. brother mi jẹ́ ẹ tún gbé ẹ débẹ̀ part two ṣòro bàtà ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ní ọbẹ eléyìí lálẹ́ gan ah. ṣé nígbà tá a gbé tá a yẹ̀ wò kò fúyẹ́ rárá bí one seventy million ló wà lákàntì. exactly bó ṣe ah. rí nìyẹn. ní ọba náà ah, mo ń ṣeré náà mi ṣeré kan bí Ọlọ́run ọba one <laughs> seventy million cool cash sọkọta fẹ́ ṣe fún jàre brother mi. ayẹ ẹ pààrọ̀ fún ẹ kí n sọ fún ẹ bó ṣe ń lọ a fẹ́ wọ owó yẹn ní clean neat and clean. tó yẹ pé kò ní sí traces pé bíbá ẹ lọ wọ sí àbíbá ẹ ló dín àlàyé ìfọdàfẹ ṣe nìyẹn o. jẹ́ni jẹ́ ẹ lọ́dà mi nígbà tí mo wà kékeré mo sunkún gan gbogbo nǹkan tó yẹ kí n fi nójú àánú ẹkún ni mo fi sun a máa wọ owó má ní kò ní kú one naira kò ní kú kọ́bọ̀ nǹkan tó tẹ́lẹ̀ kọ́ ọ̀gá ìbéèrè lọ́wọ́ ẹni pé ṣò game wà ní ògùn game. na máa tí àjẹ́ ìwé kí àjẹ́ ìwé kí ọlọ́run ọ̀yìn guys. ẹ mọ̀ kọ́ tó máa ṣẹlẹ̀ nísìnyí mú ṣù dẹ̀ tí mo ní di owó ìwà bẹ́ẹ̀ ìwà tó wà dálẹ̀ mú kọ́ yẹn tàkùrọ̀.

Welcome, mommy. Hi there. How are you? Fine. How was your presentation? Oh, we thank God. it, it went well. Thank God. We got a deal. Ah, really? Thank yeah. God. Ah, darling, I am so, so tired right now. nǹkan tí mo fẹ́ ṣe ń sìn àwọn straight to my room kí n wẹ̀ kí n dẹ̀sùn. ebi ò pa mí okay ma all right all right ma. no one wake me up till tomorrow. okay mami uh, mommy. um, Sorry, I, I want to talk to you about something. Ma. Ṣóògùn láyé mi. Lọ́nà show. ojoojúmọ́ you want to ń rí nǹkan sọ ni. Okay. You have till I get to my room to say whatever you want to say. Start now. Wait, so mommy, um, when I went out today, mm-hmm. mo rí ọ̀rẹ́ mi kan. So, ó I'm trying to make it short. Eh? Okay. Short. So oh, she lost her parents and she wants to live with us. So the main question model. Kí ló sọ? I thought you said she's your friend. Mm, no, oh, no, I just I just want her to stay with us, just to help her. Only Nicole ní kọ́ lèmi Ah no, mommy, she doesn't steal. Thank, thank you, mommy. I really. so wọn lè wá gbé lọ́dọ̀ wọn. Ah, ah, ẹ ṣí gan ma ẹ ṣí kò tọpẹ ṣùgbọ́n hmm, ni màá wá bẹ̀rẹ̀ ṣe. Ah, iṣẹ́ ó wá ṣiṣẹ́ o you're coming to live in our house as my friend more like a family. Ah, ẹ ṣe ma but. but what? ìwòkùn ṣe bí tí mo máa gbé nìkan ni mo ní ìdùn mo ní ìdí iṣẹ́ náà sódà máa máa fi owó fi tọ́jú ara mi. owó òun ló kéré jù anytime you need money just come to me and give it to you. ah aunty ah ah ẹ ṣe ni no wait sit down stop it ah, ah don't forget we are friends ah. all right you be You need to start acting like friends now. okay thank you ẹ Goma. Mude notice pé aṣọ tó wọ̀ ní ìjọ́ tí mo meet ẹ ṣe wọ̀ wá sí so i need to take it to the boutique because as my friend you need to be good alright kí n tó <laughs> How can I repay you? Ah. My name is Olamide Fantile. Let's eat up and then go to the boutique. Ah, lọ síbo. Kí gbogbo ọ̀rọ̀ òṣì tẹ̀tẹ̀ ń sọ ọ̀rọ̀ tí ò ní làákàyè tẹ̀ ń sọ yìí kí wọ́n á jọ ìcult. Ah, Ṣé ṣe normal ṣá? Ah, ah, fún kí ni? Fún ọ̀pọ̀lọpọ̀ dì ní. Dí kí ló ṣe ẹ́ náà? Kí ló tó ń sọ̀rọ̀ báyìí náà? Kí ló tó ń sọ̀rọ̀ bí ọmọ kékeré náà? Ṣé àwa méjèèjì yìí a máa rí kòtò àmàlí bọ́ sí ni? why you dey talk like this sórí nǹkan ta ni kò wá ṣe fún àǹfààní ara tiẹ̀ ni na for your protection to bá ṣe ń sìn gbogbo full team ló máa ní wà ní defence wà ní midfield wà náwọn èèyàn tó máa strike fún ẹ jẹ́ kí n já ẹsìn kankan jẹ́ gbé ẹ débẹ̀ o wọ́n ní tẹ́wé bá pẹ́ lára ọ̀ṣẹ́ ó máa ń dọ̀ṣẹ́ ni ṣáwa yìí afẹ́ṣe nǹkan burúkú fún ẹ ni ṣé wàá rí ẹgbẹ́ ẹ̀ta wa ẹgbẹ́ akọ̀yà ni kì í ṣe ẹgbẹ́ olórí burúkú. jọ tíje tí jíjò bá tiẹ̀ nílà ka ẹ̀ ó yẹ kí wọ́n tiẹ̀ ní kékeré ó ti ń kó mọ̀ ó yẹ kó ní kékeré bá mi ṣàlàyé fún mi ò wà interested this same cult náà ni Ọlámídùn join tó tó fi rusticate ẹ̀ school ẹ̀ wá ní kémi wá join wọn they are heartless i'm not interested. Ah! farabalẹ̀ kí ló ń ṣe ẹ̀ ah, ah, wá ẹgbẹ́ táwa sọ fún ẹ pé kó wá join yìí kó ṣẹ́gbẹ́ jàgídíjàgan à ń sọ̀rọ̀ àwọn rich cool guys like yourself bí ra àbáyé wọ́n rò pé ẹgbẹ́ olóró là ń sọ fún ẹ sí tó bá join ẹgbẹ́ yìí I can promise you but you won't regret it you won't. ṣe sure. wọn náà obìnrin sọ̀rọ̀ bíi dídì rìn. are you sure ṣé àwa yìí látìgbà tó ti ń bá wa rìn ṣé wò mọ̀ pé interest ẹ̀ la ní àtàtì ni mo kàn ń wò ẹ ni èmi ló ń sọ fún lẹ́ẹ̀kan pé orí tèmi ò pé tó bá jẹ́ pẹ́lú mi ló bá mi tíra ẹ̀ máa wọnú ẹ̀tàn máa check ẹ̀ òun náà là ń sọ fún ẹ yẹn tó bá jẹ́ padà ta ló sọ nǹkan tó sọ yìí tó sọ fún ẹ ibi táwọn striker ti máa wọlé nìyẹn ọ máa check yẹ fún ẹ tí ó dẹ̀ sí mímì kan tó máa mì ẹ tí ó dey talk àti pẹ́ náà ókè gbogbo nǹkan tó tẹ̀ wá ń ṣe yìí gan level game ta ló kọ ẹ báwo bọ́ yín tẹ̀ka ṣáà la introduce ẹ sí ṣó gbọ́ pé àbó gbọ́ pé. sọ̀rọ̀ sókè. gbogbo àjọ gbọ́ pé náà ni. ẹ ṣó gbowó gbowó. kí ló wá ń sọ wetin you dey talk àwọn wa ni kò ṣe lè ṣé wàá rò pé tó bá ṣe lè o máa regret ni we dey your back full ground. Ah, mi ò tí gbà ọ mo kàn gbọ́ ni ẹ máa ní láti fún mi time láti process it this decision is very hard ṣó yẹ bẹ́ẹ̀ so mo máa need time láti ro. kò sí wàhálà ok nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ni pé make sure pé by the time tó bá máa get back sí wa kò jẹ́ positive result jẹ́ positive feedback ó ti yé ẹ. nínú tó ti ń sọ yẹn kò ń ṣòro jọ láti gbàgbà àtijọ́ rí decision náà ló ń dá ṣe fún rẹ tẹ́lẹ̀ ṣùgbọ́n a fi lọ́wọ́ mi ó máa ṣe nǹkan ní òní ìdàtí ìròjú gbójúmọ̀ tó bá dẹ̀ rò wá tó bá dúpẹ́ lọ́wọ́ mi pẹ̀lú ọmọ rẹ̀. ẹ̀yin guys ẹ wò bí ti ń bọ́ ìfẹ́ gbogbo no step out àti ẹ̀mọ́ ọ̀sán ọjọ́ kan wọ kitchen ibi tí ẹni mo ti fa gbókè tó dé ibà ibi ń pààyà láyà sí i lára tí. aláyé dìde jàre wo gbá front. ṣáà máa calm down ilé tẹ̀ ń ṣe bí wèrè yìí. Welcome to my humble abode. You are managing, you know. Is it really that hungry? Mm. You are managing. A long way from home. A long way from home. Tí mo ti A long way. Sometimes I feel Thank like you. a motherless child. No thanks. I'm alright. Let, me let me show you your room. uh, who's this? Grace. Grace, meet my younger brother Damola and his friends, Jide and TJ. <laughs> Man. ṣe ti ọ̀rọ̀. nice to meet you. ẹ ṣe. ẹ wọ ẹ jẹ́ ká wọ kíchìn mi. kí ló dé tí wọ́n ń rojú kiri báyìí. ṣé ẹ̀yin guys ò rí nǹkan tí mo rí ni you know. see as that babe said. Ah, ah. ah, ọmọ wa o as i don't see fresh fish for your side like this ó dàbẹ́ ni pé ilé ni màmá report sí láràárọ̀. Eh. ó wá ní ìgbà tó ń gbẹ̀rẹ̀ wá sí wájú ìgbà ah. yóò ọ̀rọ̀ ọmọ tó sẹ pẹ̀lẹ́ sẹtìmá. Ah, àlàyé yìí ah, ah, àti ìgbà difference ó sì àti bí. jẹ́ ká lọ sí àárẹ̀ kọ́kọ́ tó ń bẹ̀. Market. Don't forget, well, check out dressing, act like one, alright?

àfihàn ní pọ́n náà ràn sí mi àfihàn ní pé angel mi lọmọ yẹn èwo kí n tó béèrè nǹkan yẹn kan báyìí ó ti ṣe máa béèrè yẹn kan á ṣe méjì hmm. ah ọmọ yẹn ti náà zọ ah. ṣé gbogbo nǹkan tó ń sọ kò jù mí lójú bó ṣe máa ń ṣe nìyẹn ṣé ní gbogbo electrical material sí wọn ta yìí òun ló fún mi lówó òun dá mi lókòwò ah. kò wá sí ṣọ́ọ̀bù yìí rí kí n má rìn ìrìn àjò hmm. ṣé ní bó ṣe mọ ọ lọ́jọ́ yẹn mo mọ kọ́rọ̀ ẹ̀ ti dayọ̀ ọlámidùn. Hmm. Ah, ọmọ ni èèyàn ni mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ kí ẹ kú oríire ìwọ náà gbogbo àwọ̀ ẹ àwọ̀ ẹ ló ti ń ó ń jọ̀lọ̀ jọ̀lọ̀ jọ̀lọ̀ jọ̀lọ̀ jọ̀lọ̀ ó gbogbo ẹ ṣe fresh. ṣé mi ò fresh tẹ́lẹ̀ ni hmm? aṣọ mi gan ló yàtọ̀ lára mi hmm. mo mọ̀ pé aṣọ mi ti fà ẹ̀ sí i. Hmm. mo ti gbọ́ ẹ ní ẹ̀mí bẹ́ẹ̀ jiyàn àmọ́ ilé ètò wa ń wá yìí ò ní wá lásán o gbúdọ̀ fún èmi ní nǹkan ẹ wò tẹ bá ní kí n gbé ilé fún yín <laughs> ẹwọ ọtẹ ṣùgbọ́n mo kàn wá ra nǹkan nísìnyí ẹ fún mi di ọ̀la àbọ̀túnla mo máa padà wá rí yín. kò sí wàhálà mo jẹ́ eré mo kó máa padà wá. <laughs> máa padà wá nǹkan tí màá wá gbé fún yín. grace grace <laughs> kò sí wàhálà kò sí wàhálà ẹ ṣe mo dúpẹ́ fún àwa gan tajọ́ mọ ọgbọ́n wọn ní time wo Grace ah. àti kékeré ni mọ́mí àti dáàdì ò ti ní time nígbà tàbí wọn. Daddy is an engineer and mommy works with a uh, private organization. Oh. But they don't have time for us. Gbogbo àti èmi àtàbí mi bachelor's bounce wọn máa ń sọ pé àwọn busy àwọn ní time and ó dẹ̀ really affect wa. So me and my brother have learned to take care of each other. Ṣorí only our mistakes mistakes in tí èmi àti Dàmọ́lá to make tó jẹ́ pé ká ní dádì àti mọ́mí ní time tí wọ́n and and make mistake. Like peer pressure. Ṣorí <laughs> if I tell you pé demonize the internet first now. I mean, woman ṣe yà kò dẹ́ ṣe pé Dàmọ́lá need owó daddy and mommy takes good care of us kò sí kọta ní tọ́ but you know nǹkan táwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe ni àwọn tó máa What if I feel among so you know he's into internet fraud and then me. Oh, ọjọ́ ọ̀la rẹ o. I, jumped back bad gang school and oh. I was suspended so I enjoyed the panel kọ́kọ́ get back bọ̀bí ṣe ń wo nǹkan tó ń lọ I'm mo ṣọ̀pọ̀ my skate and I've been trying to have that conversation with daddy especially mommy but oh, no time always trying to bail out at every every chance we had to talk. Oh, Grace. Bó ṣe wọ family wa báyìí, so many things tí mo lè sọ, tí mo lè discuss wọ́n happen nínú family wa. Àwọn èèyàn níta wọ́n wọ̀ àbí perfect family but we are far from being perfect. Báyìí wá yára, àní ti ẹ̀. I don't want to talk about it anymore mo fi ń pe ah, láyé àti mo mìíràn ni máa ṣe nǹkan tó ń ṣe tó bá mọ̀ pé kò right. Eh, someone needs to talk to them. kò sẹ́ni kankan tó ń bẹ́ni kankan sọ̀rọ̀ all they have time for is their career wọn ní anything wọn ní anybody kankan tó wọ́n ti grace please. Family first, oh, don't you get it twisted. Family first, oh. Mọ́mí dáàdì ni ká gbójẹ wọn bá wọn ní study and then mọ́mọ́ ni ká wọ́n sábà wọn rìn lára. àbẹ́rẹ́ dùn dùn jọ fún mi fi omi jọ máa ti sàrò ẹ sọ̀rọ̀ ọ máa jẹ́ ìgbà yìí ó gbé wá. ẹ má jẹun ní ìgbà yìí má bọ̀ lórí dání ìwájú ìwájú pẹ̀lú ẹ̀kọ́ time kò sí time. kò kí time bí ènìyàn ṣe máa ń create time ìwà táwọn mi ti wà ń bí báyìí ó ní láti rest brain yìí pẹ̀lú tí ìdáwọ́ máa fi jẹun gym wọ́n máa fi jẹun tán. Green yẹn á ti reset ẹ dẹ̀ tún padà wá síbí báyìí. Coming. I'm very busy now, eh? But it's sọ fún Ọlámidùn pé kó bá mi gbóúnjẹ wá síbí báyìí. Má jẹ́ ń bí. Sọ fún Ọlámidùn kó bá mi gbóúnjẹ wá. But mi Ọlámidùn náà. Ẹ̀kú ò lè sọ fún ẹgbẹ́ kó bá mi gbóúnjẹ wá. Ó rẹ̀ You have to respect her. But Grace, Ọlámidùn to complain o. Eh, That she's not complaining does not make it right. Correct. Moreover, bedroom is not meant for food. Oh, yeah, come and join in bedroom. That's why there's a dining table. Grace, I just told you that I am busy. Please respect that. Eh? We are Joe Damola. Damola Joe Alonjo. Wá padà wá ṣe nǹkan tó ṣe. Ṣé mi máa tẹ fóònù? Gba ẹnu máa tún ní kẹ eh, mi ò lè tẹ fóònù dání mi. Ṣé eh, a I'm a máa reach compromise wá jẹun o lè máa tẹ fóònù o díẹ̀ díẹ̀ díẹ̀. your travel ṣé tó bá travel bó ṣe máa lọ máa ṣe ni tó máa lọ máa jẹun ní inú bedroom wọn ń ṣe bẹ́ẹ̀ lábúrọ̀d hmm. bí tó bá rẹ̀ kó lọ́wọ́ ń ṣe bẹ́ẹ̀ ṣé ṣé o dé bẹ́ẹ̀ rí kí lè lè tẹ̀ lọ táàtì káàtì jẹ ẹsẹ àwọn ni mo fẹ́ bá ṣe kíni àwọn travel. ṣé tí mi náà bá lọ travel sí mi lè tẹ̀lé wọn ṣọwárì láyé. very reliable àwọn ni máa ń bá travel always gbogbo táwọn ti lọ láyé ni àwọn ni. That's nice. So yeah, damn. Damn, damn, damn, damn, damn. Oh, I, oh, sorry. Kí là ní rí? Làmọ́lá. Ó wá jẹun ní change is a constant. Family first. Mm. Ah. Happy changing. That's good. Eh, hello, guys. Hi, Daddy. Oh twisted. Uh -oh. Family wow. first. Oh, this looks good. Don't you get it twisted. Uh, Family first. Yeah, oh. uh, wọ́n ní àmà wá jẹ́ ìwọ̀n létà. Family first. Oh. Eh, okay, daddy. Yeah, we need to do this. Family first. Oh, yeah. Don't you get it twisted. Family first. Oh ilé mà kún kẹ. I just serve them. Okay. Pay attention. Get it twisted. Time to the kids ebi ẹsẹ̀ àtòrí mi ò láìkẹjẹ ẹ púpọ̀. Eh, tó bá láì wúwo ẹ <laughs> oh yes darling i'm me first i don't understand. darling come to think of when was the last time you had tea as a family. Mm. honestly dear. <laughs> well all thanks to grace. yeah. Great! Thank you so much for being so graceful. <laughs> Thank you. Báwo ló ṣe ṣe báwo ló ṣe convince mọ́mí àti dáàdì kọ́ wá jẹun ní dáìní? Mo fún mo sọ fún pé psychology ni mo ń study kí n tó drop out. So mo mọ one or two things about uh, human beings and you know, their emotions. So mo ní trick mo kàn máa ń wo mood wọn so that mo máa ma appropriate time láti bá wọn sọ̀rọ̀ that's my trick. wo trick yẹn gan-an gan ló máa kọ́ mi eh. ó máa kọ́ mi trick yẹn wọ́n ní láti mọ̀. <laughs> Oh, wọ́n ní ipa arọ́tọ̀ kò sí trick kankan kò sí èmi gan wá surprise bọ́ọ̀lù sísìn mo wá wọn pé bóyá torí pé mo jẹ́ àlejò or something. wo that's another take because mo mọ̀ pé even with the fact pé daddy àti mummy máa ń busy they are not rude àwọn wọ́n dẹ̀ kọ́ wa pé ká wà nice everybody tó bá wà lára round wa so mo dẹ̀ guess pé wọ́n fẹ́ kó feel bad ló ṣe ṣe bẹ́ẹ̀. and that's a lovely thing when you know when you are nice to people. yeah nice. So, yeah. ah trick trick. <laughs> Come in. Oh, Grace. Yeah, kí ló ṣẹlẹ̀? Ẹjọ́ máa mú fẹ́ sáré bá yín sọ̀rọ̀ kan nínú ìmọ̀ bí ẹ few minutes of your time. I'm ah, more busy gan-an but um, mo yẹ kó ẹ mọ̀ ń gbọ́ tètè o. thank you ma. Hmm. <clears throat> mo ní mo kàn fẹ́ béèrè lọ yín pé kí ló dẹ̀yìn àti dáàdì ṣe máa ń sùn lọ́tọ̀ọ̀tọ̀. mo ní mo kàn fẹ́ béèrè wípé kí ló dẹ̀yìn àti dáàdì ṣe máa ń sùn lọ́tọ̀ọ̀tọ̀. Um, well um, basically kò sí nǹkan kan you know um, we're just used to it apart from pé yàrá kan ò lè gba ẹrù àwa méjèèjì i personally mo believe in privacy you know have your own space kébì náà ní space tèmi you understand ó dẹ̀ mọ̀ pé bàbá yín busy gan èmi náà yìí kọ́lé i'm very busy there are times i wanna sleep tó jẹ́ pé ọkọ mi fẹ́ wà lórí laptop ẹ̀ èmi náà lè wà ní orí laptop you understand and um, òun láì kí wọ́n máa tọ́nà sùn èmi láì kàn máa paná you know So I, I just like my, I, I feel comfortable in my own space, you know. I do my things when I want to do it. I keep my things, you know, where I want to see it, you know. That's just it. Because think i Mommy, any point, oh? Mm-hmm. Any point. But in marriage, there's nothing like privacy. Mommy, we need to has come together to become one. There's nothing like privacy. I'm sorry to say, oh. and ìgbà gbogbo nǹkan lè fẹ́ máa ráyè máa sọ at to talks lè fẹ́ máa sọ ọ̀rọ̀ tó ń or issues you have at work or different things tẹ́ ní láti bọ́kàn yín sọ bó tẹ́ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ sùn àwọn àti jí lọ bí iṣẹ́ ẹ̀yìn àti jí lọ ẹ̀ tún dé náà ẹ̀ tún ní jọ wá sùn kẹ́ lè máa bára yín sọ̀rọ̀ you know remember something ẹ kò lè jí lóru kẹ́kọ̀ọ́ rántí nǹkan tọkọ yín náà wà lẹ́gbẹ̀ẹ́ yín kò máa tààpù ah ọkọ mi ò rí nǹkan tí mo sáré rán sí where is the intimacy Mummy, when she ń ṣe sex nìkan ni intimacy no marriage the conversations you have heart to heart conversations ọ̀rọ̀ tẹ máa ń bára yín sọ ẹ mọ̀ kọ́kọ́ yín tó sọ wá ẹ ti mọ̀ nǹkan tó fẹ́ sọ next then kò sí kí ó má sí èdè àìyedè nínú marriage mo rò kò dẹ̀ sí kí ilé àti àwọn kó má bára wọn jà ó má oh àmọ́ tẹ bá ṣe jọ ń sùn sùn bẹ́ẹ̀ kan tẹ́ fi ara kan ra àti parí ìjà náà àti pé ṣé ẹ̀ láìkí ẹ máa sùn fún lórí sọkọ nígbà láyé àná ló mú mi ò sọ mú kọ pé ò pé kò dà bẹ ṣe ń sùn lọ pé kẹ̀kẹ́ bẹ̀rẹ̀ sí yàrá kan má mi ní wà tí. Pay attention. Ìyá ṣùgbọ́n kò sí nǹkan àlàyé kankan tí bàbá mi sọ náà tó sọ. ọjọ́ ọ̀la rẹ̀ o. sẹ́ǹsì wà nǹkan tó sọ. lord oh. láti alẹ́ lọ àwọn mẹ́ka mi wọ́n àbí. That would be very nice. Thank you, níbo ni ọmọ kékeré ti ní ọkọ tó ọ̀tọ̀láyé ọmọ o ọmọ ti rí wàtò tó la fi ń wọ́n o èpo ẹ̀ pàjọ pósí là ń búra o ah. jẹ́kẹ́gbò rẹ̀ fà á lọ wá mi. ta ni. ìyá ṣùgbọ́n mi. Oh.

ló ṣẹlẹ̀. ọkọ mi kì í sùn sí ìbàdàn. Oh. Am I dreaming of something? AK, it's a reality. So I come to the next. Look at my mouth. I don't want to know. David, David. wípé kò sí nǹkan kan tó ṣe pàtàkì ju iṣẹ́ lọ ọgbọ́n tí yóò bá ní iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dẹni gíga even bíbélì gangan ó sọ pé ọwọ́ tí ò ti ṣiṣẹ́ òkú ló pé. dadi mo mọ pé ẹ mú iṣẹ́ yín ní òkùnkùn dùn mo mọ ṣùgbọ́n iṣẹ́ kọ́ ni gbogbo nǹkan oh. iṣẹ́ kọ́ ló ṣe pàtàkì jù ọ. Oh, good. I'm your student. Teach me. Kí ló tún ṣe pàtàkì jù iṣẹ́ lọ? Ẹbí mi, dadi. Family ẹbí ẹbí ló ṣe pàtàkì ju iṣẹ́ lọ tẹ bá fẹ̀yìntì nídìí iṣẹ́ ẹ̀sìn tá lè fẹ́ kọjú sí àwọn ẹbí yìí you can never retire from family oh, never àwọn òun wà lẹbi yìí ìyàwó yìí àtàwọn ọmọ mi sí there is a dark side to alcoholism kò kí n affect alcoholic nìkan mọ́ bó ṣe affect your náà ló ń affect àwọn ọmọ as you don't have time for your children. Mm for instance ìsìn wọn ti suspend olamide in school eh? wọn sọ pé ó jẹ́ ìlú gbẹ́kẹ́gbẹ́ wẹ́ẹ̀ kò sọ fún mi náà báwo ló ṣe fẹ́ sọ fún mi ah! báwo ló ṣe fẹ́ sọ fún yín tó bá ti tẹ́ láti sọ fún yín máa ní ah, mi ò ní time o ah, mo rush lọ sí ibi iṣẹ́ o mo fẹ́ lọ lé contract o eh, ní time a sọ̀rọ̀ ẹ̀ ní full attention ọjọ́ ọ̀la rẹ̀. next month mo máa pé two semesters tó ti suspend ọlámídùn. n kò lè ṣe ọlámídùn nìkan títí dàmọ́lá náà wà lára rẹ̀. Ah, kí ló ṣe sí dàmọ́lá. internet first time dàmọ́lá. what? how? why? ẹni kò ń ṣẹjọ́ òun náà kò ń ṣẹjọ́ ẹ̀fẹ́ pressure rẹ̀ ó dé try láti máa ní sọ̀rọ̀ ó try láti get attention yín ẹ máa lé kúrò ẹ same thing with mommy. wọ́n máa lọ bá same thing mummy máa náà But ráyè ìgbà tí ọ̀rẹ́ nìkankan bá sọ̀rọ̀ ló gídé mi to pay pressure dájú kò sí iṣẹ́ tó wà more important than the happiness and well-being of your children eh, ẹ jọ àwọn àgbà náà ló you wípé ọmọ tá a bá kọ́ ló ń gbélé ta kọ́ta. Please, pay attention to your children. Pay attention to Ọlọ́mìdún Àdàmúlé ìtàn. Kó mọ̀ jẹ́ pé ìbínú pé ó yẹ kẹ́ gbà lára àwọn méjèèjì lọ́jọ́ alẹ́ ìbànújẹ́ ló máa já sí o. Ọlọ́run jẹ́. Bí ẹ bá fẹ́ kọ́ Ọlọ́run jẹ́, ẹ tètè mójútó àwọn ọmọ. Ẹ́ ó máa bẹ́tà kẹ́ change o. Ah, change the money. Ẹ ẹ ẹ ẹ ẹ create balance between work and your children and your own because hmm, every children deserves parental love. Huh, Mọ̀mí, ètè jẹ́ be. when last lè mú àwọn ọmọ yín mm-hmm. eh? When last lè bá àwọn ọmọ yín sọ̀rọ̀ heart to heart conversation? Ìgbà wo lè ní òkè o? Ẹ jà lọ wo múvì. Ah, Or ah ẹ̀yin ọmọ o ẹ ti kàwé kàwé kàwé ẹ jẹ́ à fún vacation ṣe bó ń wà ṣé mi ẹ mójú táwọn ọmọ yìí ẹ jọ ah! ẹ táwọn ọmọ yìí ah! because neglecting your child is also a form of child abuse. Hey! Ah! Family first. Ah. Don't you get it twisted, family first. Oh, don't you get it twisted, family first. Oh, don't you get it twisted, family first. Oh, don't you get it twisted. Family first, oh yeah. Don't you get it twisted. Family first, oh. Don't you get it twisted. Family first, oh yeah. Don't you get it twisted. Family first, oh. Pay attention, don't you oh. get it twisted. Family first. Give time to the kids. Give time to the whole. Pay attention. Yashubu, They are your future. Ọjọ́ lare. Don't get it twisted, oh. Don't you get it twisted. Family first, oh, don't you get it twisted. Family first, oh! budget. Ìdòlódodo yóò ṣe. Get it twisted. Ah, ah. Family first, oh. family first, oh, don't you first, oh, family first, oh. Ọ̀tọ̀ láyé iṣẹ́ o, oh. ọ̀tọ̀ ọmọ o. Oh. tó bàjọ́ ń la fi ń wọ́n o èpo ẹ̀ pàjọ pósí ẹ̀ lírí ìgbára là ń búra o jẹ́kẹ́gbò rẹ̀ fàárọ̀ wá mi. ìyá ṣùgbọ́n mi. Don't you get it twisted, family first, oh. Don't you get it twisted. Family first, oh, don't you get it twisted. Family first, oh, don't you get it twisted. Family first, oh. wo kò sí just relax. oh my god jókòó darling sit down. Um, uh, firstly, we want to say a very big thank you for what you've done for this family. <laughs> yes, you know, I in particular want to thank you for bringing unity sanity and love to this family. Grace, tí o bá ń ṣe ìwọ ni, ah, wọ́n ló mọ orí ipò tí ẹbí yóò bá wà. Thank you so much. We, we greatly appreciate. Thank you, darling. O ṣé. Hmm. Mo appreciate you. Thank you so much. Yes, ma'am. Um, now, Grace, uh, lórúkọ èmi pẹ̀lú gbogbo ẹbí mi because now we are you know one family. The one. okay mi ò lè dá decision take mọ́ láì ṣe pé <laughs> ìyàwó mi àtàwọn ọmọ mi wọ́n mọ̀ sí so lórúkọ gbogbo wa pátápátá i want you to you know think about something bóyá ẹyọkan àbí méjì àbí mẹ́ta tó fẹ́ tó ń wẹ̀ látọkàn tó mm-hmm. fẹ́ ká ṣe fún ẹ bóyá o fẹ́ further education ẹni We will first go out of the country here. We will o fẹ́ set it up you know, little business kó anything tó perfect. you know, béèrè. darling anything whatsoever and it is done just name it. I'm telling you you do not know what you've done. You let me know that my wife is an angel and love the children wonderful. Sure. So come on say it. Thank you, sir. Thank you, ma. nǹkan tí mo lè béèrè lọ́wọ́ yín náà lẹ ti ń ṣe fún mi already ẹ ti gbà mí sílé gẹ́gẹ́ bí ọmọ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń tọ́jú mi náà nìyẹn mi rí nǹkan mi tí mo tún fẹ́. No, but we want to give you more than oh. that, yes. Okay. Mm, I'm, I'm okay, sir. Thank you. <sighs> okay. Um, Grace. Um, ṣeré nínú ilé, okay? èmi ń lo yàrá kan tẹ́lẹ̀ ìyàwó mi ń lo kan but tí ń sìn ìyàwó mi ti kó wá sí tèmi so àti ní one vacant room you know ọmọ mi obìnrin ló kan ọkùnrin ló kan we wan lo guest room but from this moment it ceased to be a guest room it is now your room okay so gbogbo ibi tó bá lọ anytime wọ́n ní kó mú kí ẹ̀ dání o and if you want more please see yourself as my daughter daughter too. Oh, my baby. Thank you so much. You should go. Mm-hmm. Oh, you're mm-hmm. welcome, darling. It's okay. Thank you. Thank you for being such an angel. God bless you. Ẹ wo ẹ ṣeré tí ìyàwó mi ló máa ṣe oúnjẹ tẹ́mi máa jẹ lé mi. Ṣé gbọ́? God bless you. belief. ma. this way, ma. they are your future. Oh, thank you so much, ma. Ẹ ṣé gan ni. Bó ni gbogbo ẹ ṣe sẹ́? Ẹ ṣé ma. Ọlábìsí mi ni. Akọ̀bí mi. Wow! Yes. How are you? Pẹ̀lẹ́ am I dìá. Wow. Oh, yeah lọ with dáàdì ẹ wá sọ fún my alálejò hurry up. <laughs> Oh, ti change. <laughs> Oh, thank you, ma. Please sit down. <laughs> ah, I'm ni you wọ́n fa yín ma? Ah, mo wà òkè. Oh, no, no, mm, mm, mm, school mother, no. Mi ò ní gbà yín. Ah, ah, first time tí màá kọ́ wá lé mi lélẹ̀. And I'm sure the last time I saw you was over 25 years ago. Ẹ wá délé mi ìṣẹ̀lẹ̀ wa, okay. No, no, no, no, no. Ọ̀gá, anything to buy for me, my jẹ. Danny, my school mother. Oh. mi ni. Yóò ẹ̀yin ló yẹ kí n pé ẹkú tọ́jú ẹ̀ ah, because everything tí ó kọ́ nípa yín nígbà tí a wà ní secondary school òun ló fi máa ń jẹ ọ̀rọ̀ lẹ́nu <laughs> thank you ma thank, you so much. <laughs> and um, this is um, Damola. Uh, uh, last born, meaning that's the baby of the house. <laughs> Oh, thank, oh, thank you so much, ma. Hey, hey, Grace inko. Eh, okay, and you know, prepare a table this way.

ṣe àmì àmì. wo àìbìkítà àti àfẹ́jù iṣẹ́ òun ló fà á tí mo fi pàdánù ọmọ kan ṣoṣo tí mo ní mo rẹni kejì èmi àtọkọ mi workaholics làá méjèèjì ọkọ ṣe ń ṣiṣẹ́ èmi náà ń ṣiṣẹ́ ọkọ mi dẹ̀ máa ń bá mi jà gidi tá ni kí n fiṣẹ́ sílẹ̀ èmi ò wá gbà torí pé mo gbàgbọ́ nínú. No gender equality tọkùnrin bá ti ń ṣiṣẹ́ kóbìnrin náà máa ṣe láti fi hàn lọ́wọ́ ṣùgbọ́n ọkọ mi ò fẹ́ gbọ́ èmi náà sì gbà mo wá gba ọmọ ọ̀dọ̀ fọmọ wa kó máa tọ́jú ọmọ lọ́jọ́ kan ọkùnrin tó máa ń wá ọmọ ọ̀dọ̀ wá sílé bó ṣe lọ rí ìpamọ́ fún mi nìyí ilé wa bí ọkọ mi nínú gidigidi síbẹ̀ mi ò fiṣẹ́ sílẹ̀ o torí pé àsìkò yẹn ni wọ́n fẹ́ ṣe promotion ọ́fíìsì wa wọ́n ò pé báà mo ṣe máa fiṣẹ́ sílẹ̀ lásìkò yẹn lọ́jọ́ kan bẹ́ẹ̀ mi àtọkọ mi ṣe ń jà nìyẹn mo rẹ́ni kejì wá wá sáàrin wa. mi ò lè sáǹdì ẹ̀ mọ́ òun láti fi sílẹ̀ sílẹ̀. èmi ò lè fiṣẹ́ sílẹ̀ wa. wà á fiṣẹ́ yẹn sílẹ̀. kí ló tó fi lè fi sílẹ̀. mi lè fi ṣe ń bẹ̀ kí ló fi pamọ́ síbẹ̀ gan. òun láti lọ fiṣẹ́ sílẹ̀. mi lè fiṣẹ́ sílẹ̀. mo ní wà á fiṣẹ́ sílẹ̀ ni. àní mi ní fiṣẹ́ sílẹ̀. èmi àwa lọ síbi iṣẹ́ yín màá lọ sọmọ pé o ti resign. a ò lè dán yẹn wò. máa ṣe. o lè dán yẹn wò. máa ṣe mo fẹ́ wo tó fẹ́ dán wò gan. a ṣé mi gbìyànjú lórí ṣé lẹ́yìn ò tí ì máa gbé kò sí sọ̀rọ̀. ṣé abiyamọ dẹ̀ ni wọ́n ṣe. abiyamọ gidi ni mí abiyamọ ni mí. you are not doing well. o ṣe dada o. i'm a liberated woman okay. mi eh, liberated listen to me and read my lips i'm a liberated woman mi yóò máa liberated tó o bá ṣẹ́jú i will hit you. oh why not hit me now hit me now ó máa ó máa ń jọra lójú kẹ. mo jọra mi lójú eh? mi ò jọra mi lójú ẹ má tẹ gbé e wa mi ò jọra mi lójú mi jọra mi lójú kò wọ́n fi ilẹ̀ ìjọba fi fi mílẹ̀ jáde ah, mi ò jọra mi lójú. mo rẹ́ ní kéjì mo rẹ́ ní kéjì mo rẹ ní kejì mo rẹ ní kejì káàkiri ẹ eh, bá mi gbé bá mi gbé bá mi gbé o mo rẹ ní kejì. a ṣe rush mo rẹ ní kejì lọ sí hospital yìí but dead on arrival ni doctor pé bínú ṣe bí ọkọ mi nìyẹn mo ṣe lé mi síta nínú ilé ẹ torí pé dókítà ti sọ fún mi pé mi ò tiẹ̀ lè bí mi mọ́ nínú rẹ̀ ní kejì. So that was how I lost my family because of the love of my job and because of my carelessness and because I don't have time. I just missed it all. up. Sorry. Sorry. Sorry. This was my beautiful. Really get in here. That's my baby. Ah. Talẹ̀ talẹ̀ tẹ́lẹ̀. Ọmọ No, ọmọ yín ti tẹ ló ṣaláìsí. Ṣé ọmọ tó ṣaláìsí lè rẹ̀? Grace. Ẹ ń tẹ ọmọ yín tẹ ní. Rẹ́ni kékeré ti mú ọkọ̀ kú nìyẹn. Ah, ah Grace lè yìí just striking resemblance you eh, know ilé ti pọ̀ jù ah. ó rí ẹ̀rí ẹ̀rí ó oh, ẹ̀yàn ẹ̀wá ẹ̀jọ̀ ta lè lè. grace grace mi. grace ọ̀hún dáadáa rẹ grace náà dà. wá eh? ẹ lọ pe grace. ó dà bọ́ ń dáná lọ́wọ́ àbí. ẹ eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti ń wá grace káàkiri inú ilé látàárọ̀ mi rí i àkìrí tẹ lọ sí estate gate wọn làwọn ò ní ọ̀pọ̀pọ̀ tó kọjá ń bẹ̀. ṣé kó ní kówó yàrá ẹ̀ ni. tí ó jẹ́ ó jẹ́ bí abẹ́rẹ́ tí ó bẹ̀rẹ̀ jẹ́ ẹ mọ̀ pé tí ò bá ti sílẹ̀ ní yàrá ẹ̀ ló máa ló máa dé mọ́ ah. lọ jẹ́ kẹ́nu yàrá. ṣé ó ń bọ̀ ẹ̀ dẹ́ ṣó. no irọ́ ilé ìpọ̀ ilé ìpọ̀. Grace ah, ilé ìnáwó àbí. Ah. 懵不。

gang jọ jọ jọ jọ. ẹ ká sọ wọn. máa ìjà ọmọbìnrin tí mo rí pẹ̀lú ẹ̀ ń sìn fẹjọ́ ń kiri ó gbé pé ọmọ tàdá ní. grace nìyẹn. ẹ ó pẹlẹbẹ báyìí ẹ òun ni mò ń wà. ájọ mọ mi báyìí sísì. ẹ òun wá dàrí bolú wọ lọ. fún òun níbẹ̀ láti máa ń pàdé bọ́ ẹ wà lọ báyìí. so o ò mọ ilé ẹ o ò mọ ibi tí mo lè ti rí. rárá màá rí bàrà kan tí máa ń pàdé bọ́ọ̀sì gbogbo wa rèé cold mineral pure water. a jẹ́ pé ọmọ mi ni mo rí ọ̀rẹ́ mi kejì àṣé mo rẹ́ ni kejì ni mo rí. mo rẹ́ ni kejì ibikíbi tó bá wà dáríjì mi nítorí wípé èmi ni mo rán ọ lọ sí ọ̀run apákádúndú. àsìkò díẹ̀ ló lò but the little time she spent was impactful. ah my God. Thanks. Hmm ọ̀rọ̀ ẹnì kejì Grace ṣe thank you thank you gbogbo ibikíbi tó bá wà ilé rẹ ni kò jẹ́ fún ẹ o gẹ́gẹ́ bí mo ṣe máa ń gbẹ ẹ máa lo mú Grace wá sínú ẹbí yìí thank you thank you ṣe we love you.